بسم الله الرحمن بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته هنا تسواج النساء درة المدية في عقد الفرقة المرضية تجاجع محمد أحمد بن محمد بن سالم السفاريني رحمه الله تعالى أفا محمد بن أحمد بن سالم السفاريني رحمه الله تعالى لأسفك وجاسك جلوكين ما tó ṣe é ṣe ṣe aláàrí parí. àwọn náà padà pé ní alkhatima àwọn ni wọ́n máa ń pè ní conclusion ìparí ọ̀rọ̀ tó bá ní muqaddima lẹ́yìn náà yẹn wọ́n mú wọ́n wọnú tọ́píìkì ọ̀tọ̀ alkhatima alkhatima yẹn àjọṣe kó o máa sọ ẹni eh, àbájáde ogun kàtà ń wí láti bí ìjókòó mẹ́fà ẹni eh, ha, fàwa ìdù fátìmọ̀ yìí kéré wákàtí parí pé ó lásán àwọn àǹfààní wà nù ẹ̀. أخواني ونسأل الله حسن الخاتمة أنبياء لهم قال المؤلف رحمه الله المدار كل علوم في العيان محصورة في الحد والبهان مدار كل علوم في العيان محصورة في الحد والبرهان من مدارك العلوم للقبا àwọn mímọ́ fílẹ àyáni ń bẹ nù ìmọ̀ àyànà ní ọgbẹni rẹ báyìí ìyá kúnilànà àwọn ẹlẹ́kọ̀ọ́ excursion ọwà ń bẹ ọ lórí pinnu nínú kìnní ìlànà ẹ̀kọ́ wa wọ́n ń pè kìnní kan nìkan kìnní kan sẹ́sánná kìnní kan màìtìrì àṣàrí wọ́n máa ń pè kìnní téèyàn mú tó bá ń sọ ni ó fi hàn ọmọ akẹ́kọ̀ọ́ kìnní ni ó fi hàn gbé jáde báyìí tí wọ́n rí òun ni wọ́n fi gbọ́ kìnní yìí dáadáa ṣe pé kò sí iṣẹ́ tó lè kọ́ wọn táwọn ọgbà kó ni nínú education kò sí olè kọ́dà olè jẹ́ tí òun kọ́ dàrá kan lórí ìbòdì rédíò lórí ìbòdì àbí kọ́ yàwòrán sínú pípa àbí kò kò sí àmọ̀ wá pé kò kó àwọn ògì kan wá bí ọ̀gá rẹ̀ wọ́n kàn máa gbọ́ kínní ẹ̀ láti wọ́n máa ṣe ẹ̀ẹ́ àtàkàyàlù lásán àtàkàyò lórí pé kò sí ọmọdé yẹn bá mú àwọn nǹkan yẹn wá fún pé a rí pé Islam ọba fọ́tò wọlé pé fọ́tò ni láyé kí wọ́n ti kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ gan wọ́n ti gbàgbọ́ yìí gbogbo nǹkan tí wọ́n ń kọ́ wọn ni wọ́n dákọ̀ olóńgìní olóńgìní lè má sí ní gbogbo àdúgbò wọn ní àdúgbò tó ń gbé tí wọ́n ní ní olóńgbò bẹ̀rẹ̀ rárá mo bá ti rí nínú ìwé ológbò ni ẹrọ ọmọ mi tó bá rí ìwé lásán ìwé tó bá láwòrán ẹnu ọmọ wọn wí mẹ lónìí ọmọ yìí ń kí bàbá yìí kò gbọ́n kẹ́kẹ́ kọ́ ó sì lè kẹ́kẹ́ nù rẹ̀ lọ́kàn rí wọ́n wá rí igi níwájú igi mi níwájú ilé igi yìí wá ní ọ̀sẹ̀ ẹ̀kọ́ ẹ̀ wọ́n ọ̀kọ́ kẹ́kẹ́ sí pé ọlọ́sẹ̀ o tó ń tètè máa ń jẹ́ kọ́ ọmọ ọgbọ́n kan yìí òun làfáàní wa sọ pé mọ̀dárì kò lè rùn lómi lílé pàbá mímọ̀ fílẹ̀ àyà ni ọwọ́ àánú gíga ni ilé pàbá ìmọ̀ nínú gíga ni màsúrọ̀ tó àtúwọ̀n aragbàdì nǹkan ni fílẹ̀ hàdí nípa ká ṣe tàrífù rẹ̀ wọ́n bá ṣe tàrífù nǹkan yẹn wọ́n bá kílẹ̀ sí yẹn olùbọ̀hánì tó ti má láyé wá lọ́sùn kílẹ̀ sí yẹn wọ́n ti ṣe tàrífù يعني. وقال قوم عند أصحاب النذر حس وإخبار صحيح والنظر وقال قوم عند أصحاب النذر حس وإخبار صحيح أه، وقال قوم أو أه، عند أصحاب النذر نعم àwọn ẹni tí wọ́n máa àwọn ọ̀sẹ̀ wò tákàdá sọ̀rọ̀ àwọn ní hìsùn ìfúramọ̀ òun lè fi lé pàbá mímọ́ ló fi já sí wípé wọ́n ń pe kinní kan ní alhawaasu alhamsu alhawaasu alhamsu ìfúramọ̀ márùn ìmọ̀ téèyàn bá mọ̀ pẹ̀lú rẹ̀ kì èrè jìnnà ìfúramọ̀ márùn ìmọ̀ téèyàn bá mọ̀ pẹ̀lú rẹ̀ kì í ní èméjì mi nítorí pé ìhun tá a bá wọn pẹ̀lú ìfarahàn márùn yìí láyà àtájù ìlà alẹ́sìtìtìláì àwọn ìlà tẹ̀lé e. ẹ̀sìkẹ́sì ẹnìkan mú oyin sẹ́nu nísìn wọ́n á ní bò lóyìn ẹ̀ ṣe rí bóun tẹ̀sí rẹ̀ ṣe rí ó lóun fẹ́ lọ ka àwọn òwe tó wù ní. ìkú bá ka gbogbo àwọn òwe tó wù níyàn wípé kí ni máa ń ṣẹlẹ̀ sóyin bó ni ṣe máa ń rí lẹ́nu wọ́n á ṣàlàyé ẹ jẹ́ kó ń lọ sọ́ọ̀dì nípa rẹ̀ rẹ̀ ẹ̀wọ̀n fáwọn yóò tó ká ah, nǹkan ń ṣe ẹni yìí torí àyàní ilmiyaqin ilmiyaqin wọ́n lè yóò rí nínú alhawas alhams wọ́n lọ mú kókè ọ̀rọ̀bọ̀ tó tutù wá wọn á gbé eléyàn lọ́wọ́ pé kéèyàn mú dání lọ onígòsì tún ni wọn á ní tó bóun ni tó kà ọ̀bà yá ṣe rí lọ́wọ́ rẹ̀ wọn á ah, ẹ jẹ́ kí wọ́n lọ wọ́n lọ sí láìbírì láti lọ ka àwọn ọ̀rọ̀ lórí ẹ̀ dáadáa sódà tí wọ́n sọ bó ṣe ní ọwọ́ wọn lórí pé àwọn òfuramọ̀ márààrún ni ihun tá a bá fi ìfuramọ̀ yẹn gbé bóde ìmọ̀ àmọ̀dájú ni àkọ́kọ́ náà ni asọ́mọ̀ràn. à ń gbọ́ kínní kan nísìn ìwọ́n tá à ń gbọ́ yẹn èèyàn sọ pé ohun ẹ̀yẹ lè gbọ́ yẹn kò ní di ẹ̀rí àfi ká béèrè ẹ̀rí gan kankan sí ọ̀gá ẹ̀dígẹ́dì rẹ̀ bákan náà lè bá sọ rírí èèyàn rí àfa tó jókòó yìí wọn sọkùnrin ní àbókùnrin ní títí alọ sọdí nǹkan náà tí bá kàwé fún ẹ wọ lábẹrẹ èèyàn lè ṣàlàyé bọyọkùnrin ní àbókùnrin ẹ̀dígẹ́dì ìmọ̀ta bá rí pẹ̀lú rírí ìmáàmù lájú ni láti ní alams wọn lè tí mo wílẹ̀ tó ògún náà wọn mú léèyàn lọ́wọ́ níbo ló ṣe rí wọn ní ìwọ kàwé fún ọ̀pààrọ̀ ni ọ̀fẹ́ kàwé fún ló fi ògún náà lẹ̀ ẹ kó mu dání wọn sọ pé ọ̀fẹ́ mọ bóò ní ọlọ́sẹ̀ fi ìtọ́wò taste mm, taste bí oyin tí mo wí lẹ́ẹ̀kan àbí múrò àwọn haúsá èèyàn fi sẹ́nu wọ́n á sọ pé bó ló ṣe dé yóò sọ kókóró ní náà yóò sọ kókóró ní gbogbo ọmọ tá a bá mọ̀ pẹ̀lú àwọn ọ̀fúra mọ̀mọ́ yẹn àti sàmù ìgbóhùn nìkan ya ìgbẹ́ nísìn àbẹ́ nìkan ya jàrà kọ̀tàbà àgbà òun kìlà ń gbọ́ yìí o ẹ̀yà gbogbo ẹ̀yìn ẹ̀ jẹ́ ká lọ ṣe ìṣáàṣì ń parẹ́ ká lọ kàwé ká wọ láìbẹ̀rẹ̀ sọ ká gbọ́dọ̀ àti ká lè mọ irú òórùn onírùn jáde. gbogbo àwọn kí náà yẹn kò ní ìdí ẹ̀rí òun làwọn kẹ́mi sọ pé ẹ wá àwọn àṣàbùn náà sọ̀rọ̀ mi àwọn ní ṣètò ní mọ̀ ìfúramọ́ni rímọ̀ tí faramọ́ bíi gbígbóde àfa kò ní èmi jẹnu wá ìhàbà àrò àti kan fún ni nírò tọ́bí ti fún ni nírò nǹkan ó ti dìmọ̀. irú àwọn àtọ́jú pé bàbá àti wá ní ìfẹ́ bàbá wa máa sọ kan fún wa. ìtàn mi wà tí mo mọ̀ lórí pé àbúrò bàbá mi ni ò lè sọ. ò lè sọ láwọn tẹ̀lé àti gbọ́. ìròyìn ìhàbà àrò sahihun ìró tó gbádùn. والنذر حتى كان ينتهوا انهم في نيمان هنا باني ثم في نيمان فالحد وهو أصل كل علم وصف محيط كاشف ففتهم فالحد هو أصل كل علم wọ́n ní kò hajj ẹ̀rí hajj ìjúwe àlà kí wọ́n fàlà sí nǹkan wà aslu kulli ilmi ẹni mímọ́ ni wọ́n kọ́ fi bẹ̀rẹ̀ láyé ìtàrífù yìí. ẹ̀yin náà o ẹ pé kí ẹ̀ bí etí lè mọ tàrífù báyìí gbogbo ọmọ nìyẹn ti fẹ́ mọ̀ dà tòlóòtì kọ́kọ́ mọ́ kíni kíni yẹn kó sínú. wọ́n bá tàrífù ilmi sarf tó lè mọ yí pé à hmm, ẹ wádìí nípa àgbẹ̀yìn ọ̀rọ̀ ni wọn kò ní wá sáàrin mọ́ ààrẹ ti jẹ́ àwọn ní wá sáàrin mọ́ iṣẹ́ òun sọ́rùn tó nínú ṣe wọ́n nǹkan iṣẹ́ tó ń fẹ́ máa ṣe ni wọ́n máa lọ sọ pé bó wọn ṣe wọ́gbẹ̀yìn rẹ̀ sọ́fù ti kàrí sí jù parí lọ ọ̀rọ̀ àìnú ìkẹlẹ́mọ̀ yẹn sọ́fù fi ṣeré ń jẹ́ ìparí ọ̀rọ̀ báyìí náà wò ni lásọ ló ti mọ ni wọ́n wá ní kí ní jẹ́ bàlágà ni ọ̀ bó ni ẹ ti fẹ́ sọ̀rọ̀ ọ̀bá tuntun rẹ̀ ọ̀pọ̀ wọ́n máa ń pè ní bàlágà ókè ajá sí ké ìkọ́sọ̀bọ̀rọ̀ ni bàlágà fẹ́ ṣe ń tiẹ̀ àti kíkùn mọ́ kó kó kó kó pèrègédé óò ohun tí bàlágà fẹ́ kọ́ yẹn ni ni wọ́n bá ní tẹ̀jú ìdí àti tajwid bó lè yóò ṣe akéwò dáadáa wọ́n kàkéwò dáadáa tó ti kó gbogbo ara fi ó pè jáde bó ṣe yẹ kó wà láì ní gbé síra wọn. ẹ ti rí bẹ́ẹ̀ wọ́n kọjá kódà wọ́n sọ ẹ́ mo ti mọ yàtọ̀ tí ń bẹ láàrin àwọn mímọ̀ yẹn falhadu ìjúwe wàhùwà aslu kulli ilmi òun ìpìlẹ̀ gbogbo mọ̀ wọ́n sọ̀rọ̀ ìròyìn mọ̀hìn tó ná sí ọ̀rọ̀ kiri ká láṣì fún yóò tún sí gàgà dúnìá yóò sí gàgà fàfẹ́ yìí ni lọ́gbàgbọ́ yẹ kíkiri yìí dáadáa ọ̀ṣàrún tó ń hùn ún tọ́rọ̀ tó ń wá àkèsàn wáhùwá ẹ́n àǹbá àní zawati fata mustabin. ọ̀ṣàrún tó ń hùn ún tọ́rọ̀ tó ń wá àkèsàn wáhùwá ẹ́n. سبح أني وشرطه ما جاء محد يا طرد كلا نقول طرد أني أي طرد قصي تبي شيء ما وانيا وعكس أدوا موا في جوا نقول كله opposite ọ̀rọ̀ rà máa clear kódà àwọn àfáà lè máa sọ wípé tí wọ́n bá fẹ́ júwe kẹ̀kẹ́ wọ́n lè sọ pé àlìjàmá á tún lẹ́lẹ́lẹ́fọ́ọ̀kọ́. ìfikẹ́tì bẹ́ẹ̀ yẹn nísì tí wọ́n ti wí lásán kọjá akọ́sọ̀ pé wọ́n ti ń jẹ́jà máa mú. wọ́n pe bìdídí yẹ̀tà báyìí yẹn pẹ̀lú ká mú ọ́pọ́sìtì ká ọ̀rọ̀ àmàkíyà wọ́n á sọ pé àlẹ́ àìlmú dídì ìjà wọ́n tó ti ṣe tàrífù bẹ́ẹ̀ ọkọjá pé wọ́n máa sọ pé ah, kí ni jẹ́ ẹ́límù náà o ṣèbó tí wọ́n ti ń jẹ́ jáàl ẹ̀ kí láyé tó sọ pé ọmọ ti ń jẹ́ ẹ́límù ó pọ̀ sí ìpẹ́ nínú àwọn wọ́n bá sọ pé aláàánẹ́tú lè dùdù à ẹ̀dígẹ́tì èpè ọpọ́sìtì àdúrà ni oh, ẹnìkan ní ìṣòro ní òun ọmọ àdúrà ṣe ọmọ àdúrà ṣe sùmọ́ sábẹ́ pèsè oníbẹ̀lì ẹ̀yà máa ṣe ń <laughs> kò ní ìdá yóò dà fún ọ ọkẹ yìbò ọ máa yìbò ni sọlọ sọ yìí pé ṣàǹkàn hàn májẹmọ rẹ tọrọdọ ni òun ni kíkiní yẹn wá ní kọjá nǹkan tí máa ń wá ní àlàyé yẹn wà á sùn opposite wàhùwà in àǹbà àni zawati òun náà ní sẹ́ni bá múrò wá nípa nǹkan tó jẹ́ pàápàá. التم استبن ها أن استبن التم شنو اسمه استبن بمعنى أطلب البيان ولا يره ها نقيقي nínú nǹkan tọrọ tí a lè fi pé nìyẹn tí wọn bá ti wí gbá lọ wíwá olùmọwò lọ báyìí wọn sọ pé òdì kejì rẹ òun nìkan báyìí ìsẹbìn wà láàyè ọ̀tàmọ̀ sẹ́bí wà láàyè pípe ọ̀rọ̀ ni. وإن يكن بالجنس ثم الخاصة وذاك رسم ففهم لمحاصة وإن يكن بالجنس ثم الخاصة وذاك رسم ففهم لمحاصة وإن يكن بالجنس تلك هذا جنس àwọn òyìnbó wọn ò rí bí wọ́n ṣe ṣe jannat àbí kí wọ́n máa ń pè jeans wọn ò rí lábá wọn ò rí ìbùsọ àwọn náà tó pè jannat jeans àbí pé nínú yẹn ní àwọn tó dọ́gbọ́n sí hmm, jannat wọ́n ayé ẹ̀kún bìlì jíǹsì báyìí pé jeans yẹn rẹ́ ní jẹ́ tá a bá ní kálíbù nìyẹn kálíbù pọ̀ ọ́ ẹ̀wọ̀n pé náà lójú ọlọ́run sọ̀rọ̀ àṣàlá sọ pé tí ìwà ṣe pé ó mọ̀ kan ni wọ́n ní ìgbà ni máa pa wọn. wọ́n kọ́ ọ wọ́n wá nílé ní ajá ni wọ́n ní àyọ̀ ajá wò ní báwo yẹn náà ti pọ̀ jínsù ìnà ìkan ni jínsù ìnà ìkan ni jínù ìdíkẹ́tì bẹ́ẹ̀ ìnà ìkan ni màálù ìnà ìkan ni ewúrẹ́ ìnà ìkan ni àwọn ẹyẹ ni so jínsù. wọ́n tó wáyé pé jínsù ni súnmọ́ àlùfáà sọ àbí nǹkan tó jẹ́ sáà ọ̀dà kàrọ́sìmọ̀ ni eléyìí ọlọ́run náà ni yíyàwòrán òun ni kíní eléyìí ni wọ́n fi kílẹ̀ àtìyàn fàfọ̀hámi mọ̀hásọ ìyẹn ni kó gbàgbọ́ yé àwọn nǹkan tó jẹ́ àwọn ẹ̀sà tó jẹ́ àwọn àlàyé tí táwọn kíní yóò fi yàtọ̀ yẹn. Olùwàsọ̀ pé fàkúlò máàlú mi ń bi hìsìn wájú ha àbí kí ni wàhíjà fọnùkúrò hù jahlun qabihun fil hija. وكل معلوم بحسن وحجة ونكره جهل قبيح في وكل معلوم gbogbo ń tábà mọ̀ bí hẹ́sìn mo ti wí lẹ́ẹ̀kan pẹ̀lú fúramọ̀ wọ́n híjà àtọ́pọ́lọ́ one plus one equal gbogbo ń tábà pẹ̀lú furamu àwọn furamu márààrún ni fi sí yẹn ẹ̀sìn bọ̀ wàhíjà àtọ́pọ́lọ́ ẹni two plus two equal to four hmm? tí ó lè yí fọnukuru hu jáàlù kọ̀bí hàn kíyàn takoru nǹkan bá àìmọ̀ kan tó burú jáì fèlèhíjà nínú èébú o kíyàn bá fẹ́ bú yẹn àìmọ̀ká tó burú láàfi bóńtọ̀ tí ń bóńtọ̀ ń já nígbà wọn ní one plus one tó ní àmì ọ̀gbà pé tù ni o kí ni wàá nígbà tó lọ gbà pé tù ni. iná irun tí máa ń gbóná ni àmì ọ̀gbà pé iná máa ń gbóná o. àwọn bó ti ẹni wọn sọ pé ìtakoru nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń tọ́ bí hàn àìmọ̀ká tó burú jáyé fìlẹ̀ ṣèjà nínú ìbáwí téèyàn bá fẹ́ búyàn èyí ń pè lálẹ́ mọ̀kàn. ọ̀yìn ẹkùn bìnnà fúsì ìfẹjọ́ harun àwòlà fọ̀dákà àròkùn mọ́fìlákìrún. ọ̀yìn ẹkùn bìnnà fúsì ìfẹjọ́ harun àwòlà fọ̀dákà àròkùn mọ́fìlákìrún. torí gbogbo àwọn nǹkan tó ń wá ìpátá ọ̀gọ̀rọ̀ rẹ̀ wà nínú mọ̀kàn tó ń pè ní. علم المنطق علم المنطق علم الفلسفة والمنطق وتبقى كيفا تبقى في قوس الفقه لا بد من المنطق والفلسفة ṣùgbọ́n la pé ibi táwọn ọmọ méjèèjì máa ń في lọ ibi téèyàn láàfin fi sínú mọ́dàmọ́ láti máa kọ́ tí bá ṣe ẹni tí ọba rí onísùn lẹ́kọ̀ọ́ ó sì súnmọ́ gan-an ọ̀nà tóun ní ọmọ àfi mọ́ńtẹ́kọ̀ àti fẹ́lẹ́sọ̀fà yẹn tí ọmọ àfi gbàǹkan rú gidi gidi ni o torí yóò ti ríra sí ẹni tó yẹ pé kọ̀sẹ́nìkan tó lè gbé kalẹ̀ e orí pẹ̀lọ́pọ̀lọ́ wọn wà fi yanjú nǹkan púpọ̀ jù àwọn ìlànà sálàfù sì ní àròyé ọ̀dọ́ pọ̀ tọ́lá sì sọ̀rọ̀ ká sì sọ máa jáde bọ́ọ̀lù ti fẹ́ sọ̀rọ̀ tó ṣe pé ìwọ náà kó múra rẹ tó ṣe pé náà ọ̀rọ̀ rẹ náà wọ́n ti mú wọn fi dàpọ̀ ìmọ̀ mọ́ntìkì ni lọ́jìkì ni wọ́n ń pe mọ́ntìkì ìwé mọ̀ táwọn lọ́ọ̀yà tí máa mọ̀ bọ́ọ̀lù afẹ́ sọ òtítọ́ dirọ́ lọ́ọ́ láti sọ ẹ̀rọ kan lọ́dọ̀ pépé tó wá báyẹn jiyàn báyìí kò sí ọmọ àfẹ̀yìn wọn kan lẹ́nu kọ̀ọ̀kan wọn fẹ́ ah, aládàáwò ni ọ̀gbọ́dọ̀ bá rojọ́ o èyí ò sùn ẹ̀wọ̀n o ọ̀rọ̀ ti kẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹfẹ́ mú díẹ̀ díẹ̀ wá fún wa nítorí pé a sì ní hajas láwọn abala wọ̀nyí kì í sáwọn èyí tó wọnú ló wá ń sọ pé fa ìyẹ̀kùn bìnnà sí i fa ikú ìkẹta fẹ́ sọ dáwà fúnra rẹ̀ ní jáwárù ni wọ́n máa ń pè é nǹkan fẹ́ ṣàlàyé ẹ̀wùlà àbí kò sì rí bẹ́ẹ̀ ọ̀gáàkà àrògùn nǹkan tó kẹ́rí wá lélẹ̀ ni mo fẹ́ kẹrùn tó tún ní bùkátà sí nǹkan mi nǹkan bá dá wa làwọn jábùkà kò kẹ́ fi máa ń kọ́ ọlọ́run ní jábùkà gbogbo àwọn ẹni wọn pé wọn àwọn èèyàn yẹn kọ níwọ̀nba sọ̀rọ̀ tí nǹkan fi ní dàrú mọ́ yẹn lọ́wọ́ gbogbo wa wà ní sàárọ̀ bò ní wa tó tún ní bùkátà sí nǹkan mi oníwàlì jésùmù máa kọlé fàmì jùzí àyíní sẹ́yìn náà dín ní kó ti yàtọ̀ sáwọn kẹtẹ́ ń kí láti jọ ìfẹ́ ọ̀sọ́rin ìdá fàtúrọ́kẹ́ àti sálímáìní. wàlì jésùmù máa kọlé fàmì jùzí àyíní fàtúrọ́kẹ́ ìdá fàtúrọ́kẹ́ àti sálímáìní. wọ́n ní wàlì jésùmù ara mọ òlé fàmíjì ẹni àwọn ni wọn tí wọn wọn láti bìtì méjì sẹmọ pẹmí àti sọ àwọn gbogbo àwọn láti bí ohun méjì fọ sọyìn àbí jù bẹ́ẹ̀ lọ ohun yẹn pa nǹkan tí wọ́n bá lára ohun tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ gan fàtúrò kẹ hadith alimẹ́yìn ní pàásì hadith alimẹ́yìn ní ọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo àwọn kẹ́ni sọ̀rọ̀ mọ́ntìkì àpapọ̀ ọmọ ogun nǹkan tẹ́ ń kọ́ bọ̀lá ti jà bẹ́ẹ̀ ọmọ sàhílù záàtì rẹ̀ ìrú وضده ما جاز فاسمع ركني أبي سكني ومسهل الذات غير ممكن وضده ما جاز فاسمع ركني أني ومستحيل الذات wọ́n tí ò ṣe é ṣe fi ìtakùn nípa apáyìn àwọn àwọn ọkùnrin kan tí wọ́n máa ń kọ pé ọ̀rọ̀ ọ̀rùn kẹ́rẹ́ ẹ fi ikú ròyìn ọlọ́run. Hmm. mustahil nǹkan tí ó sì sí láéláé azad ghayru mumkin òun nǹkan tí ọ̀rọ̀ ọ̀run láti bẹ̀. ọ̀dídùbú ọ́pọ́sìtì rẹ̀ mọ́jáza ní àárọ̀dù yẹn mọ́jáza òun ni nǹkan tó lẹ́tọ̀ fásùmà zokumi ìyẹn ni pé ya tẹ́tí gbọ́ ìdájọ́ mi ti ń wí ẹ̀ẹ́kàn ìgbà náà ni ò torí ẹ̀kọ́ mọ́ntì pé ó ní wọ́n dídùn wálé khilaafu wọ́n nàkídùn. والمثل وللجيران مستفيض والجد والخلاف والنقيض والمثل والجيران مستفيض هنا والضد opposite والخلاف ومتيابا والنقيض نقيضنا ودي تجلونا والمثل عبارة والجيران كثير هذا فكني في جاتو سرا جيرو يعني تجيرو مستفيض يعني قوزنا wọ́n وكل هذا علمه ilmuhu فلا fọlámúnú tẹ́lifíhì wàlámúnúnàmíkù. wọ́kúnlọ́ hàzà ilmuhu muhaqqaqun fọlámúnú tẹ́lifíhì wàlámúnúnàmíkù. ó ní wọ́kúnlọ́ hàzà ọgbẹ́ eléyìí dáa ń wí yìí bàbá ni mo kàn fún yín nǹkan wò ní ilmuhu muhaqqaqun ìmọ̀ rẹ̀ ń ta fi rinlẹ̀ ni fọlámúnú tẹ́lifíhì àfàgùn ni o wọ́n lámùnà náà mí kú àtún wá jilẹ̀ níbẹ̀ àkànmúdìẹ̀ wá fún wa ni sọ bí àwọn ìmọ̀ mọ́ntìkì tá a lè bíbò ká tà sí torí tó fíkà àwa gan náà ìròrí wa ọ̀wálẹ̀ lásán láti má lò láàfin nídìí ẹ̀ láwọn ọ̀gbà mi tó ti yé hmm. ìmọ̀ kéèké àti wọn tá a lè jilẹ̀ tí yóò fi máa sọ pé kọ̀sọ̀ lọ́hùn. والحمد لله على توفيقي لمنهج لحقي على تحقيقي alhamdulillahi ala tawfiqi liman hajiri àti ala tawfiqi. inú alhamdulilayi gbogbo ọpẹ́ tí aláà ní ti ala tawfiq lórí kóńgá liman hajiri haq tó fi wá sí kóńgá ìlànà òtítọ́ ala tahqiqi lórí fífi rìn lẹ̀ bẹ́ẹ̀ mùsàlìmá lèmọ́kùtàdọ̀ lẹ́hàdíìsì wọn náà sì fi lè kọ́ dí mi wà lẹ́hàdíìsì. مسلما لمقتضى الحديث wọ́n ní mọ́sálìmọ̀ lè mọ̀kọ́tàtọ̀ lè hàdíìsì lẹ́ni tó juwọ́jú sẹ́lẹ̀ láti gbà wọlé ìwọ̀n tí hàdíìsì bá sọ hàdíìsì bá sọ nínú tawhid wọn ná sí àtẹ́sẹ̀ orin kílíkọ̀ dìímì tipẹ́tipẹ́ ni ọ ẹgbẹ́ ẹsẹ̀ ọ̀rọ̀ bá ti wí bóyá nẹ́sùn náà kàánì ni ọ kílíkọ̀ dìímì tipẹ́tipẹ́ ni wọn hàdíìsì àtẹ́mísìn لا أعن لا أعتني بغير قولي بغير قولي لا أعتني بغير قولي غير سلف مواقفا موافقا أئمتي وسلفي لا أعتني بقول غير السلف wọ́n ní lá àṣẹ ni ajá sí pé gáírù kankan kọ́ àlọ́dọ̀ tèmi àwọn ló fi fẹ́ bọ́rin yẹn jẹ́ là àṣẹ ni ibìkọ́ lè jẹ̀rí sálàfí èmi ò ní sàkólé kan àwọn tó yàtọ̀ sọ́rọ̀ àwọn sálàfí mọ̀ wá fi kọ́ ìmọ̀tì tí màá tẹ̀lé wọn táwọn aṣáájú mi bá sọ mo sálàfí kankan náà ni wọ́n lásìkò fi kọ́ lé bíi ìgbà mọ́kànlélá. إلا النبي المصطفى مبد الهدى ولا تطل قولي إذا مقلدا إلا النبي المصطفى مبد الهدى أنا ولا تطل قولي èmi ò ní ṣe níbi ọ̀rọ̀ mi yìí o bìzá ọ̀rọ̀ mi ti ń sọ yìí mo kàn lè dà mi ṣe àwòkọ́sí ẹni everybody ìlà nàbí àfànàbí alimusafa àti àṣàlẹ́sà mọ́bòdìlì húdà olùfí ìmọ̀nà hàn. sọlá àlẹ́ yìí láhùn máa àtìrún náà zal ọmọ tàá náà dìkìrò omi nàlẹ́ àzal. sọlá àlẹ́ ìlú ọmọ kọtìrú nípa ọmọ tàá náà dìkìrò omi nàlẹ́ àzal. ó ní sọ́lá àlẹ́ ìlú ọlọ́run bá ń ṣe kẹfà nẹ́bì mọ́ kọtìrú náà zal nígbà tójú bá ń sọ kalẹ̀ wọ́n máa tàá náà dìkìrò omi nàlẹ́ àzal nígbà tí ìrántí rẹ̀ bá sì ti ń jẹ́ nǹkan tó pàtàkì látàtí jọ wá. bọ̀mọ́ bìhàdíhì dàìjúrú ọ̀rọ̀ kọ̀tílẹ̀ àwòkọ̀tù àdúhóró. bọ̀mọ́ ń jàlá bìhàdíhì dàìjúrú ọ̀rọ̀ kọ̀tílẹ̀ àwòkọ̀tù àdúhóró. wọ́n ní wọ́n máa ń jàlá bìhàdíhì dàìjúrú nígbà tí bá sì ń clear pẹ̀lú mọ̀nàrà àgbẹ̀jọ́rò ìwọ̀n tó sókun bèrèbèrèm wọ̀rọ̀ kọ̀tílẹ̀ òkọ́tù káwọn àkókò sì ń tutù lójú tí ń rẹwà kò dùhúrò àtìgbà ọlọ́run máa bá ń ṣe pátá nẹ́bí o wà á ní ọ̀sán àmì àhìnlélẹ́wà fa mà á ní tẹ̀kọ́wá ọ̀dàǹbò ẹ̀ṣọ̀fà. wà á ní ọ̀sán àmì àhìnlélẹ́wà fa wọ́n ní wàá lè fi ọlọ́run bá ní sẹ́kẹ́ fara alẹ́ ànábì wọn sábì yìí àtàwọn sábì rẹ̀ áhìlì lọ́wọ́ fà àwọn tó máa ń mú àlùkáwà ní sẹ́ mọ́ ádínì takọ́wá wọ́n tún jẹ́ inú tó níye lórí inú payọ́ ọlọ́run ọ̀yẹ́ ń bó ìsọ́fà wọ́n á tún jẹ́ ìṣẹ̀lẹ̀ rú ọ mímá. وتابعي وتابعي لتابعي خير الورى حقا بنص شارعي وتابعي وتابعي لتابعي خير الورى حقا بنص شارعي وتابعي أتنظر كل وتابعي وتابعي للتابعي أتنظر كل دعوة سابي خير الورى wọn lóore jù náà ẹ̀dá akọ nítòótọ́ bìnẹ́sì sàárẹ̀ àyè pẹ̀lú kòtẹ́sàn tí olófin mú wá káyọ̀rọ̀ náà sì kọ́rí ní mọ̀lẹ́dínà ẹ̀dúnáhùn mọ̀lẹ́dínà ẹ̀dúnáhùn ṣáka ráwí ráwí ṣe méjì pé sọ́tú wí kárin sí sọ́tí ń sìn bìnẹ́sì sàárẹ̀ àyè pẹ̀lú kòtẹ́sàn kọ́wá náà sàríyà zikiru a'immati al-mazahib mímú. يعني أتى إلى نمال يعني المالكي المذهب المالكي والحنفي والشافعي والحملي ورحمة الله مع الرضوان والبر والتكريم والإحسان ورحمة الله مع الرضوان والبر والتكريم والإحسان ورحمة الله الكلام ضمع الرضوان أتيانه wàlìbírì àti dáadáa wọn tẹkìrìmì àtàkọ́nlé wálé ẹ̀sánì àti ìṣe dáadáa ohun dáàmà tàbíjì lè wàlẹ̀ ẹ̀nàámi mi ní lè mà sí wa àṣìmà tó lè ìsìlámi. ohun dáàmà tàbíjì lè wàlẹ̀ ẹ̀nàámi mi ní lè mà sí wa àṣìmà tó lè ìsìlámi. wọ́n ní tó dá ààfin sẹ́bùn máa tàbíjì lè pẹ̀lú bíbá bàbá wàlẹ̀ ní àmì àti ìdẹ́ra ìṣèdẹ́ra fún ni mí ní látọ̀dọ̀ mi lè má sí wá kọ́ máa kó jẹ́ ti lé bísúmọ́tìlẹ̀ ìsìlámì àwọn jàmá mùsùlùmí àwọn wà láwọn jàmá mùsùlùmí àìmáàtì dìní hùdà àti ọmọ àhìlítọ̀ ọ̀mínsá ìrìlẹ̀ àìmáà. àìmáàtì dìní hùdà àti ọmọ àwọn tí mo ń tọrọ tí mo sọ pé kí dáadáa ìyọ́nà ọlọ́run kọ́ máa jẹ́ ti wọn ní àyímá ti dínì àwọn aṣáájú ẹ̀sìn ìhùdáàtìlẹ̀ ọmọ àfijọ́mọ̀nà ahìlẹ̀ tókọ̀ àwọn olùpáyà mínísà ìrìnlẹ̀ àyímá nínú àwọn aṣáájú gbogbo láàfin yàrá ahmadu wa nọ̀ọ́mánú. وملك محمد الصنوان نبي الأحمد والنور وملك محمد الصنوان لا سيما أجاجا أحمد الإمام أحمد إمام أهل السنة رحمه الله تعالى والنعمان النعمان اون أبو حنيفة ومالك عزمان مالك ومحمد محمد بن إدريس ابن إدريس الشافعي السنوان مبوين ككنان وهو مبوين من تركه من لازم أبيكني من بلغتني أطلق جمال لازم من لازم لكل أرباب العمل لد خير منه فاسمع تحل ملازم لكل أسباب العمل تقليد حذر منهم láti dá lórí mọ́ lázìmù ẹni ọba ṣe kí ni o tó tó dùnrin mọ́ lèkúlẹ̀ àrùbábìlì àrẹ́lì fún àwọn ẹni tí wọ́n jẹ́ ọ̀gá lọ́gàá náà ṣé olórí kàkà yẹn kẹ̀kẹ́lẹ́ ìdò àbọ̀ yìí ó ń tọ̀ ń ti sàwùkọ́sì onímọ̀ kan mí ní hùmọ́ nínú wọn ẹni tó bá dún ní mọ́ gbogbo àwọn ẹni tí wọ́n jẹ́ ọ̀gá lọ́gàá nínú iṣẹ́ olóore ni kẹ̀kẹ́lẹ́ ìdò àbọ̀ yìí ìkọ́sì onímọ̀ nínú wọn fásùmá àti gbọ̀nyẹn ni pé ń tọ̀ ń kọ́sì onímọ̀ nínú wọn náà nìyẹn fásùmá gbọ́ sákàlì ìyẹn ni pé ó sì. Eh, bírò yìí ká sọ pé mọ yẹsù máa yá kàlùkà kanú lámìyà wa eh, ìyẹn ni pé ọ máa mọ̀ dájú bẹ́ẹ̀ àní sọ pé ọ dàbà ó ní wọ́n máa ń ná ha lùsọ̀bọ́lì ìhìn mìnàlúwárà náà dára àti ilé àfúrákù àwọn nẹ́tìmọ̀ sàrà. ومن الحارس بلد من الورى مدار تلك أخلاق أو نجم. أنا ومن نحى ìṣubú lè yé ẹni wọn bá tọ́tù agbègbè ojú ọ̀nà wọn mí nàlẹ́ wàrà nínú àwọn èèyàn máa dára tìlà fúláàkù lópin ìgbà tí awòwò sí bá a ṣe ń yí bí ṣe ń yí yẹn tó jọ ọjà tí àárọ̀ ń lọ tọ́sán dé káwọn ní jìmọ̀ sára àgbéra wọn jáde lálẹ́ wọn ni hadiya tó mi nílẹ̀ àrùbábí sílá mọ̀já ní ìbànlélẹ́kọ́ọ̀dì mi ní àhìlẹ́lẹ́kọ́ọ̀dì àdéyàtò ilé àgbà bíntọ́lá mojàlè báyìí kọ́ọ̀dì mi àmìlẹ́kọ́lá. ó ní hadíyàtò àlẹ́bù kan ní látọ̀dọ̀ mi ilé àdìbá bíi sálà fáwọn sálà mojàlè báyìí kọ́ọ̀dì lẹ́ni tó jìnnà sí ìlọ kẹnubọ̀lẹ̀ ìwọ́nú ọ̀rọ̀ min ahli al-khalaf ìwé yìí ti máa ń bẹ lọ́dọ̀ àwọn tí wọn wà lórí ìlànà àwọn sálà wọ́n fi hàn án fún un dé ìtàwá kó ní gbọ́mí. تكون تفوز بما عملت والسلام قل يا مدير وقت في amẹ́ríkà wa ó ní kúrò orin mi yìí gbà ròdìbà ọlọ́run ọ̀fọ̀nà mọ́ wá pẹ̀tẹ̀ fi nìkan mi kọ́ tọ́ka sí orin tí mo sì jọ yìí tẹ̀fọ́sì wa dẹ̀ jèrè بما عملت لو دون باليرو نينو إما توحيد والسلام على في الله سبحانك اللهم وبحمدك أشهد الله إله إلا أنت استكفرك وأتوب